látòrí ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àrólé oòdùà ọlọ́fin àdìmúlà ọ̀ọ́ni adéyẹyẹ ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá kejì lu olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ labour party ní ẹni peter obi lọ́gọ ẹnu fún fífi ìdàgbàsókè ọ̀dọ́ ṣe kókó inú ìpinnu rẹ̀ ọ̀ọ́ni ògúnwùsì sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí ó gba gómìnà ìpínlẹ̀ anambra ìgbà kan rí ní àlejò ó sì wí pé ó pọn dandan kí àwùjọ tí ó ń wá ìlọsíwájú ó fi ìdàgbàsókè ọ̀dọ́ ṣáájú ọ̀ọ́ni wípé láti ìgbà tí òun ti gun orí àpèrè ni òun ti pinnu láti fi ìjọba òun lé ìdàgbàsókè ọ̀dọ́ lórí tí ó sì ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ètò ìkúnnilọ́wọ́ nítorí wípé àwọn ọ̀dọ́ ni ọjọ́ ọ̀la wa. nínú ẹlẹ́ẹ̀kẹsàn-án ibi tí ìṣúra ẹni bá wà ní ọkàn ẹni máa ń wà ní ọ̀rọ̀ ìlú mọ̀ọ́ká ọba Solomoni nígbà tí ó wí pé ọdún mẹ́ta sẹ́yìn ni òun ti ń fi gbajúgbajà òṣèré nì Ìyábọ̀ Òjó láàlá tí ó sì nífẹ̀ẹ́ sí i ṣùgbọ́n ó ṣe Ìyábọ̀ Òjó láàánú wípé ó ní ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ tí ọba Solomoni wípé òun yóò dúró di ìgbà tí ìfẹ́ wọn yóò dàrú ní èyí tí Ìyábọ̀ Òjó wípé òun kò lè fẹ́ ẹni tí ó ní ìyàwó tí ó sì ti bímọ nítorí wípé ìfẹ́ òun ni yóò gba ọkàn irú ẹni kò sì ní ráyè ti àwọn tó kù mọ́. Three years ago, I have seen somebody like you in my dream. We practice some medicine and you give me white gold. Eh? So, so Three years ago. missing, immediately I see the sign in your in the front of your this head, then I mm. grab it. That's the reason why you see me looks control, man. I love what I see ọba máa oh God Oh, do you can, can I wait till you we we have breakfast. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ bí wọ́n ti ń kí ikú ọjọ́ ìbí ni àwọn kan ń bu ẹnu àtẹ́ lu ìlúmọ̀ọ́ká Mercy Eke tí ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí Mercy Lambo wípé kí ó máa re ilé ọkọ nígbà tí ó kí ara rẹ̀ kú ọjọ́ ìbí mọ́kàndínlọ́gbọ̀n lórí ìtàkùn ayélujára rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba igba ọtí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin òkè òkun kan tí a mọ̀ sí Cardi B ni ó lu ìtàkùn ayélujára rẹ̀ láti rọ àwọn ènìyàn láti máa ronú kí wọ́n tó wu àwọn ìwà kọ̀ọ̀kan nítorí wípé àṣesílẹ̀ ni àbọ̀ wá bá ní èyí tí òun ti kẹ́kọ̀ọ́ nígbà tí ó pàdánù iṣẹ́ tí ó lè fún ní ọ̀pọ̀lọpọ̀ owó nítorí ìwà tí ó ti wù sẹ́yìn tí ó sì ń kábàámọ̀ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Mary Remi Njoku ti lu ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn obìnrin wípé owó ni ohun tí ó kéré jù tí ọ̀rẹ́kùnrin lè fún ọ wípé àwọn obìnrin tí ìrònú wọn ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó ńlá àti owó ilé nìkan ni ọ̀rọ̀ náà lè yé nígbà tí púpọ̀ púpọ̀ nínú àwọn olólùfẹ́ rẹ̀ wípé kò sí irọ́ nínú ọ̀rọ̀ náà pàápàá ọ̀rọ̀ ọlọgbọ́n ni ó sọ ní ẹlẹ́ẹ̀karùn-ún ọjọ́ àjìnà síra wọn a ò ní fi irú ẹ̀ gbá ẹ̀yin màmá á dáa ọ̀rọ̀ nígbà tí gbajúgbajà olórin Ricardo Banks sọ ìpapòdà ìyá rẹ̀ di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti ń bá kẹ́dùn bẹ́ẹ̀ ni àwọn ìlú mọ̀ọ́ká bíi tirẹ̀ kò gbẹ́yìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí wọ́n ti ń dúpẹ́ fún owó nínú ayé wọn ni ọ̀pọ̀lọpọ̀ ń rin àrín tàkìtì nígbà tí àwòrán ìgbani àti àwòrán òde òní àwọn gbajúgbajà jẹyọ lórí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn wíp wípé àwòrán ìgbàanì ọmọ Ọlálọ́mí tí a túmọ̀ sí Portable dára ju bí ó ti rí báyìí lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó lọ lọ́wọ́ nígbà tí ìlúmọ̀ọ́ká olórin Kata Efe lu ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún mọ́kànlélógún eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ kò gbà á gbọ́ wípé ọmọ ọdún mọ́kànlélógún ni tí wọ́n sì ń gba ọ̀rọ̀ náà lọ síwájú lọ Oh. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Yínká Quadri ni ó lu ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú fọ́nrán fídíò láti kí àgbà ọ̀jẹ̀ òṣèré Chief Àkànbí Sunday Akínọlá tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ayọ̀ Mọ́gàjí kú ayẹyẹ ọjọ́ ìbí tí ìlúmọ̀ọ́ká akéwì àjọbíewé Àrẹ̀mú ti ṣeré fún ọmọ ọlọ́jọ́ ìbí náà. èébì ni títí kófì ní Ifá nípa fún mi bàbá mi bá mi àkànbí àní ilé yẹn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin Kiss Daniel ti lu ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ilé rẹ̀ tuntun tí ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó kọ́ ilé náà wípé ohun tí ó wu òun ni wọ́n kọ́ fún òun. no matter the matter I'll be rich till I die. lórí ìtàkùn ayélujára tí a ó tún fi ayọ̀ ire àti ìdùnnú pàdé orúkọ tèmi ni Ruth Ọlájídé ó dàbọ̀.